ẹsẹ̀ ìkíní títí dé ìkẹtàlélógún ó kà báyìí. ní ọjọ́ kan jónátánì ọmọ sọ́ọ̀lù wí fún ọ̀dọ́mọkùnrin tí ó ń ru ìhámọ́ra rẹ̀ pé wá jẹ́ kí a rí kọjá lọ sí ìlú olódi àwọn fílístínì tí ó wà ní ìhà kejì ṣùgbọ́n kò sọ fún bàbá rẹ̀ sọ́ọ̀lù sì dúró ní ìhà etí ìpínlẹ̀ gíbíà lábẹ́ igi pomegiranate èyí tí ó wà ní Mígírọ́nì àwọn ẹgbẹ̀ta ọkùnrin sì wà pẹ̀lú rẹ̀ lára wọn ni Ahijah tí ó wọ éfódù òun ni ọmọ arákùnrin Ìkábọ́dù Ahitubu ọmọ Fíníásì ọmọ Élì àlùfáà Olúwa ní Ṣílò kò sí ẹni tí ó mọ̀ pé Jónátánì ti lọ ní ọ̀nà tí Jónátánì ti ń fẹ́ láti kọjá dé ìlú olóde àwọn Fílístínì ní bèbè òkúta mímú kan wà orúkọ èkíní sì ń jẹ́ bóṣẹ́ẹ̀sì orúkọ èkejì sì ń jẹ́ séènì bèbè òkúta kan dúró sí àríwá ní ìhà mikmasi èkejì sì wà ní gúúsù ní ìhà gibea jónátánì sì wí fún ọ̀dọ́mọkùnrin tí ó ń ru ìhámọ́ra rẹ̀ pé wá jẹ́ kí a lọ sí ìlú olódi àwọn aláìkọlà yìí bóyá olúwa yóò jà fún wa kò sí ohun tó lè dí olúwa lọ́wọ́ láti gbàlà yálà nípasẹ̀ púpọ̀ tàbí nípasẹ̀ díẹ̀ ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ sí ìwé pé ṣe gbogbo ohun tí ó wà ní ọkàn rẹ tẹ̀síwájú èmi wà pẹ̀lú ọkàn àti ẹ̀mí rẹ jónátánì sì wí pé wá nígbà náà àwa yóò rékọjá sí ọ̀dọ̀ ọkùnrin wọ̀nyí kí a sì jẹ́ kí wọ́n rí wa bí wọ́n bá sọ fún wa pé Ẹ dúró títí àwa yóò fi tọ̀ yín wá, àwa yóò dúró sí ibi tí a wà, àwa kì yóò sì gòkè tọ̀ wọ́n lọ. Ṣùgbọ́n bí wọ́n bá wí pé, Ẹ gòkè tọ̀ wá wá, àwa yóò gòkè lọ. Nítorí èyí ni yóò jẹ́ àmì fún wa pé Olúwa ti fi wọ́n lé wa lọ́wọ́. Báyìí ni àwọn méjèèjì sì fi ara wọn hàn fún ìlú olódi Filistini. Àwọn Filistini sì wí pé, “Wò ó, àwọn Heberu ń yọ jáde wá láti inú ihò tí wọ́n fi ara wọn pamọ́ sí àwọn ọkùnrin ìlú olódi náà sì kígbe sí jónátánì àti ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ pé ẹ gòkè tọ̀ wá wá àwa yóò sì kọ́ yín ní ẹ̀kọ́ jónátánì sì wí fún ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ pé gòkè tọ̀ mí lẹ́yìn olúwa ti fi wọ́n lé ísírẹ́lì lọ́wọ́ jónátánì lo ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ láti fà gòkè pẹ̀lú ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ ní ọwọ́ ọ̀tún ní ẹ̀gbẹ́ rẹ̀ àwọn fílístínì sì ṣubú níwájú jónátánì ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ sì tẹ̀lé ó sì ń pa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ìkọlù èkínní yìí jónátánì àti ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ sì pa ogún ọkùnrin ní agbègbè tó tó ìwọ̀n ààbọ̀ sáré ilẹ̀ nígbà náà ni ìbẹ̀rùbojo bá àwọn ọmọ ogun àwọn tí ó wà ní ibùdó àti ní pápá àti àwọn tí ó wà ní ilé ìlú olódi àti àwọn tí ń kó ìkógun ilẹ̀ sì mì ó jẹ́ ìbẹ̀rù tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá àwọn tí ó ń ṣọ́nà fún Sọ́ọ̀lù ní Gibeah àti Bẹ́ńjámínì sì rí àwọn ọmọ ogun ń túká ní gbogbo ọ̀nà nígbà náà ni Sọ́ọ̀lù wí fún àwọn ènìyàn tí ó wà pẹ̀lú rẹ̀ pé ẹ ka àwọn ènìyàn kí ẹ sì mọ ẹni tí ó jáde kúrò nínú wa nígbà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ sì wò jónátánì àti ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ ni kò sì sí níbẹ̀ sọ́ọ̀lù sì wí fún áíjà pé gbé àpótí ọlọ́run wá àpótí ọlọ́run wà pẹ̀lú àwọn ọmọ ísírẹ́lì ní ìgbà náà nígbà tí sọ́ọ̀lù sì ń bá àlùfáà sọ̀rọ̀ ariwo ní ibùdó àwọn filistini sì ń pọ̀ síwájú sí i sọ́ọ̀lù sì wí fún àlùfáà pé da ọwọ́ rẹ dúró sọ́ọ̀lù àti gbogbo àwọn ènìyàn rẹ̀ sì péjọ wọ́n sì lọ sí ojú ìjà wọ́n sì bá gbogbo àwọn Fílístínì ní ìdàrúdàpọ̀ ńlá idà olúkúlùkù sì wà lára ọmọ ẹnìkejì rẹ̀ àwọn Hébérù tí ó ti wà lọ́dọ̀ àwọn Fílístínì tẹ́lẹ̀ tí wọ́n sì ti gòkè tẹ̀lé wọn lọ sí àgọ́ wọn wá sọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ti wà pẹ̀lú Sọ́ọ̀lù àti Jónátánì nígbà tí gbogbo àwọn Ísírẹ́lì tí ó ti pa ara wọn mọ́ nínú òkè ńlá Éfráímù gbọ́ pé àwọn Fílístínì sá wọ́n darapọ̀ mọ́ ìjà náà ní ìlépa gbígbóná bẹ́ẹ̀ ni olúwa sì gba israẹli ní ọjọ́ náà ìjà náà sì rékọjá sí béèti áfénì. ọwọ́ ọlọ́run ni ìṣẹ́gun wa ọ̀rọ̀ tí jónátánì sọ ní ẹsẹ̀ kẹfà apá kẹrin ṣe pàtàkì púpọ̀ nínú àyọkà ti òní kì í ṣe nípa bí àwọn ènìyàn ti pọ̀ tó ni olúwa yóò fi ṣẹ́gun àwọn ọ̀tá Ẹ jẹ́ kí á wo ohun tí Ọlọ́run ṣe nípasẹ̀ ẹni méjì péré ní ẹsẹ̀ kẹrìnlá, ìkẹrìndínlógún àti ìkọkàndínlógún. Irú ìgbẹ́kẹ̀lé tí Jónátánì ní nínú Olúwa yìí jẹ́ àpẹẹrẹ àti àwòkọ́ṣe rere. Ẹsẹ̀ kíní sí ìkẹfà. Bí Olúwa bá wà ní ìhà tiwa, ta ni yóò kọjú ìjà sí wa? Nípasẹ̀ àwọn méjì péré olúwa ṣẹ́gun fún ísírẹ́lì gbogbo ìmúra sọ́ọ̀lù àti àwọn ènìyàn rẹ̀ kò ní í ṣe pẹ̀lú ohun tí ọlọ́run pinnu láti ṣe tí ó sì ṣe ẹsẹ̀ kẹta sí ìkẹrin ẹsẹ̀ kejìdínlógún sí ìkọkàndínlógún nítòótọ́ a gbọ́dọ̀ sa ipá wa kí a sì ṣe ohun tí ó yẹ kí a ṣe nínú ohun gbogbo. Ṣùgbọ́n àṣeyọrí wa kìí ṣe nípa ipá tàbí agbára wa bí kò ṣe nípa ẹ̀mí Ọlọ́run. Àdúrà Gbé ìrànlọ́wọ́ dìde fún mi nínú gbogbo ìdáwọ́lé mi Olúwa. Àmín.